محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى باب الوقت عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم وعن ابن عمر قال أصاب عمر رضي الله عنه أرضا بخيبر فأتى النبي صلى الله عليه وآله وسلم يستأمره فيها فقال يا رسول الله إني أصبت أرضا بخيبرة لم أصب مالا قط هو أنفس عندي منه قال إن شئت حبلت أصلها وتصدقت بها قال فتصدق بها عمر أنه لا يباع أصلها ولا يورث ولا يوهب فتصدق بها بالفقراء وفي القربى وفي الرقاب وفي سبيل الله وابن السبيل والضيف لا جناح على من وليها أن يأكل منها بالمعروف ويطعم صديقا غير متمول مالا متفق عليه واللفظ لمسلم وفي رواية للبخاري تصدق بأصلها لا يباع ولا يوهب ولكن ينفق ثمره وعن أبي هريرة رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم عمر على الصدقة على الصدقة الحديث وفيه فأما خالد فقد احتبس أذراعه وأعداده في سبيل الله متفق عليه وهذه ولا بأقوال الوقت الوقف ní abẹ́ òfin ṣẹ̀ríyà òun náà يمكن الانتفاع به مع بقاء عينه بقطع النظر عن رقبته على مصرف مباح alwaqf àbùkátà káwọn àwọn ọmọ ti ń jẹ bẹ́ẹ̀ nítorí bó ti ṣe pàtàkì tó pàápàá jùlọ lójú ọ̀nà àti rí nǹkan máa fi ṣe nǹkan fẹ́sì àwọn èèyàn máa ń ti ń jẹ́wọ́ láwùjọ tiwa wọ́n máa zakat wọ́n máa sọ́dàkọ̀ ṣùgbọ́n wọ́n máa ti ń jẹ́wọ́ kí ni ń jẹ́wọ́ àlùwọ́pù onáà ní ká di ojú owó mọ́lẹ̀ káfáǹfààní rẹ̀ ti sára ká di ojú owó mọ́lẹ̀ káfáǹfààní rẹ̀ ti sàrà bíbè tá a di ojú owó mọ́lẹ̀ láti mọ́lẹ̀ fọlọ̀ á bùn ọlọ́run lójú owó àwọn afáǹfààní rẹ̀ ti sàrà àfẹnì tó bá wù ọ́ tí àpèjú ẹni onílé wọ́n á mú ilé rẹ̀ yẹn ọwọ́ àfi ti sàrà fọlọ̀ wọ́n á mú àǹfààní ilé wọn fi ti sàrà fáwọn aláìní àǹfààní kó fi ṣe sàrà fọlọ onípẹ ẹnìkan ò lè tà ẹnìkan ò lè bùnyà ẹnìkan ò lè jogún ẹ ṣùgbọ́n àǹfààní tí lèèyàn bá ń bí owó tó máa ń kó jọ látàrí pé wọ́n fi rẹ́ǹt owó yùn wọ́n mọ̀ ti ṣàǹfààní fáwọn ẹni tó bá ní ogun láǹfààní rẹ̀ nǹkan kan ò ṣẹlẹ̀ ilé òpòra àǹfààní rẹ̀ ó sì máa lọ bẹ́ẹ̀ títí láéláé eléyìí ni wọ́n ń pè ní al-waqf tíra ní ìsìn o lè sọ ní waqfun lillah ẹ̀rí tí wọ́n máa kọ́ sára àwọn tíra ẹ̀rí tí wọ́n kọ́ sára àwọn mọ̀sọ́à waqfun lillah ìtumọ̀ rẹ̀ ní pé mo ti fún ọ náà ní tíra yìí ṣùgbọ́n àǹfààní rẹ̀ wà fún gbogbo mùsùlùmí ìgbà tí mo ní mo fún ọ náà àǹfààní rẹ̀ wà fún gbogbo mùsùlùmí sẹ́wọ̀n kí títí láéláé títí rà yàn bá kóra ní ma gbalada rẹ̀ lọ láéláé wà fún pàtàkì púpọ̀ alimẹtẹ́ẹ̀dì ọ̀kọ́ gbogbo amẹ́sàlásì tẹ̀lé wọ́pù torí pé èèyàn kú fún ọ̀tá amẹ́sàlásì pé torí bàbá tó mi ti kú wọ́n yẹ fún yàn amẹ́sàlásì wọ́n yẹ sì ra amẹ́sàlásì wọ́n yẹ sì jogun amẹ́sàlásì ṣùgbọ́n gbogbo mùsùlùmí ọ̀wà sáǹfà nínú mọ́sálásí yọ̀wá sí mọ́sálásí lásán anything tí ń bẹ nínú mọ́sálásí kì í ṣe tẹ́ ní bọ́dì ó tó bẹ́ẹ̀ tó lè gbé nǹkan kan jáde nínú mọ́sálásí ọ̀ gbọ́dọ̀ mẹ́ni jáde nínú mọ́sálásí ọ̀ gbọ́dọ̀ gbé àga yìí ọ̀ gbọ́dọ̀ gbé jáde kó nínú mọ́sálásí ọ̀ yọ fáànù kó nínú mọ́sálásí gílóòbù ti ń ṣiṣẹ́ ò tó bẹ́ẹ̀ tó yọ kó nínú mọ́sálásí pákàtí wọn fi ń kólé ọgbọ́dọ̀ mú kó mọ́sálásí kó mú lọlé ẹ mo rò kó lé tọlọ àwọn èèyàn ni wọn máa jáde láàyè eléyìí ni wọn ń pè ní kíni wọ. akramakumullah wọn kò pàtàkì gan kódà gẹ́gẹ́ bá ìlọsíwájú àti ìdàgbàsókè Islam láti tí Islam ti bẹ̀rẹ̀. wọ́pọ̀ ìbẹ́nu ẹni nínú tó ń ran islam lọ́wọ́ jù tí islam ti lọ́wọ́ àjùdò àwọn islamic universities tí wọ́n dá sílẹ̀ gẹ́gẹ́ bí al-azhar jami'atu zaituna ní tunis ní tunisia àtàwọn ilé ẹ̀kọ́ ńláńláńláńláńlá tán dálẹ̀ ọ̀kọ́ọ̀fù ló gbé wọn dúró ọ̀kọ́ kù ló fi pé káwọn títí ọmọ pariwo àrò òṣùgbà àdékin ní àdásẹ́lẹ̀ àbẹ̀dẹ̀ ọ̀kọ́. torí ẹ̀ ló ti jẹ́ pé ní àwọn ìlú Islam ẹ̀rìkì wọn máa ministry of endowment wọn máa ń da sílẹ̀ wọn náà ní ọ̀kọ́. àwọn olówó àwọn olówó àwọn olówó wọn máa gbé nǹkan kalẹ̀ pé wọ́n fún lélà wọ́n fún lélà wọ́n fún lélà ministry yẹn yóò máa mójútó gbogbo tó bá ti pè ní ọkọ àǹfààní tí wọn kò bá mú jáde based on your own condition in the ministry ọmọ àdarí ẹ tí wọn ní kí wọn máa ná fáwọn ọmọ tó kẹ́kọ̀ọ́ ẹsìn Islam àwọn ni wọn máa pín fún tí wọn ní kí wọn máa fi kọ́ mọ́tíláṣí ká mọ́tíláṣí wọn máa fi kọ́ ká tí wọn ní wọn máa fi kọ́ lékiú ká lékiú wọn máa fi kọ́ ká tí wọn ní kí wọn máa fi sáfárá sójú sórí àwọn odò afárá wọn máa fi sórí odò tí bá ní kó ọmọ fi ran ọmọ òrukàn lọ́wọ́ ọmọ òrukàn ọmọ fi ràn lọ́wọ́ tí bá ní kó ọmọ fi ran aláìlọ́kọ lọ́wọ́ aláìlọ́kọ ọmọ fi ràn lọ́wọ́ wáhà àtàkà iṣẹ́ wa kò gbà púpọ̀ tí bá ní kó ọmọ fi tẹ̀wé Islam síra àwọn ọmọ fi tẹ̀ wọ́n sì máa pín ìlera tó eléyìí ló gbé Islam lọ láwọn ilẹ̀ lárúbáwá tó yálé tẹkọ́ mi yàlẹ́ mú táwọn náà bá mọ̀ yóò ti dà pọ̀ jù tàbá mọ̀ nípa wọ́ọ̀kù táǹsì ń lò yóò ti dà lọ́síwájú ọ̀pẹ ìsìlámù gidigidi ẹnikẹ́ni ìdá afẹ́ kọ́mẹ́sàlì àwọn akẹ́dáwó akọ́kànlá kọ́pàtì kálukú wò pé láti jọ́ dáńtì àbí òye wa tó bóòlù àti bẹ́ẹ̀ kọ̀ sí atẹ́kùn láti kọ̀ tó wá ti wá kù wá wà ẹ̀ka ní ti mọ́sálásí ń wù lọ ọkàn máa wù lùkébì yọ máa wù lùkébì láéláé onírà kò ti fi sẹ̀bi tí a máa gbá kòtò títẹ̀ ní ilé láti bẹ̀ wọ́n fún wọn kẹ́kọ̀ọ́ sọ́dọ̀ àmọ́ pé àwọn adúgbò kan lẹ́yìn sọ́lá àmọ́ adúgbò ló pé wọ́n ti mú wẹ̀ lẹ́pà wá ẹ wọ́n ti mú wẹ̀ bílí omi wá ẹ afẹ́fẹ́ àrò ẹni mọ́tíláṣí ẹ pékin wà ó kọ́ ní ọmọ ẹ̀sìn gbogbo. torí ló ti jẹ́ pé láwọn bòmí ẹ̀rí tó máa kọ́ mọ́tíláṣí kalẹ̀ báyìí wọ́n sì fi ṣọ́ọ̀ àwọn ṣọ́ọ̀bù yẹn lè wà lágbọ̀n kan ó lè wà ń wájú ó lè yípo bíbẹ̀ bá ti jẹ́ business area sí ni gbogbo ṣọ́ọ̀bù yẹn kọ́bọ̀ wọn ò ní mú nínú owó rẹ̀ yọjọ waqfun lil masjid oní ọmọ adarí mẹtíláṣí eléyìí tó túmọ̀ sí pé ń bẹ̀ á san oṣù fún imam nínú rẹ̀ á san oṣù fẹ́ni tí ń pèpè fún sọ́lá nínú rẹ̀ ọ̀rọ̀ pé wọ́n mú bíìlì náà kan wá kò dá wa láàmú bíìlì omi kọ̀dà wa láàmú afẹ́ pààrọ̀ gbogbo anything kọ̀dà wa láàmú torí wá kù yẹn yóò tó yóò tó sẹ́kù kọ́dà ó tún lè fi ká tún fi kọ́ mẹ́fíláṣí eléyìí ni wọ́ọ̀kì ya jama àmbùkátà káwa náà gbọ́ yìí fínísì kára ọ̀kadà kání kání wá kù ní lórí mẹ́fíláṣí bì tani ọmọ wa afẹ́ kọ́ máa háyà rẹ̀. lójúmọ́ mẹsàlásì ntọ́lọ́ máṣíìnì yẹn tọ́lọ́ ni àǹfààní rẹ̀ jẹ́ mẹsàlásì àmọ́ wọ́n máa háyà rẹ̀ lójúmọ́ háyà rẹ̀ lórí five hundred naira kọ̀ọ̀kan wáyé kí ètò ọba pa háyà lọ́n háyà ètò ìpa ní kọ́ máa ni tó ọba ti háyà rẹ̀ kò sí wàhálà ọba àgbé lọ kọ́ one ọba àti pa one naira ọ̀tún five hundred kọ́ máa ẹ wá wò five five hundred five five hundred tá a bá dájọ lóṣù kan ẹ lò ní fifteen thousand ẹ wá kó fifteen thousand jọ fún mọ́tíláṣí lóṣù ẹ rí i pé nínú rẹ̀ àgbọ̀ bùkátà tí ó pọ̀ Nigerian level wa mi tẹ̀lé tí a máa fi fisẹ̀bílì la fisẹ̀bílì la alẹ́ mọ́pa fifteen thousand títí tánà bí yìí sèé dé abẹ́rẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ so eléyìí tó máa ń sin ṣe tá à ń fi háyà tó ń háyà rẹ̀ tá à ń mẹ́ntẹ́n rẹ̀ tá à ń ṣe kínní bẹ́ẹ̀ fi nìlá ẹ̀rí pé mọ́sálásí wọn ní pariwo ń bẹ̀ láìláì tó bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe kí wọ́n máa ń ran àwọn ọmọ òrukàn náà lọ́wọ́ ẹ máa wá gbowó lóṣooṣù níbo lówó ń ti wá sẹ́rù pé àwọn náà ń kówó lẹ́lẹ̀ wọn kó lẹ́lẹ̀ ọ̀kọ́ọ̀fù ọ̀kọ́ọ̀fù ló máa ń ṣiṣẹ́ yẹn gbogbo tíra tá ń kó fún yín tá ń kó fún yín tá kó fún yín àwọn ń kówó lẹ́lẹ̀ wọn kó lẹ́lẹ̀ ọ̀kọ́ọ̀fù náà torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá tó gbẹ́sìn yìí káwọn ọgbọ́ yìí dáadáa ká sì máa lò ó because ntí máa ń sẹ́kù nù tí yẹn bá kú ara ntí máa ń sẹ́kù nìyẹn ẹ̀rọ àwọn tó gbẹ́sìn yìí láwọn ilẹ̀ lárúbáwá yẹn tó bá lówó so yóò wá sọ pé sáájú kó tó di kpókú yóò ti mú dúkìá kan nù dúkìá rẹ yóò sì ní wọ́pù sẹ́mi pé wọ́pù fún yẹn ta wọn náà lè rà fún yẹn gún fún yẹn dogun rẹ sẹ́mi pé wọ́n máa wà láéláé tọ́ yóò sọ pé ilé yìí o ó lè jẹ́lé alájà mẹ́wàá tó sì wà ní business area yóò sọ pé òun ṣe ní work fún lélẹ̀ gbogbo àǹfààní tí máa ń bí kó ọmọ fi ra tíra fún àwọn akẹ́kọ̀ọ́ kó fi máa fọ́ọ̀mù láìbírárì fún gbogbo akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam sẹ́wọ̀n kíkọ́ ní kúnìtì kan lélẹ́yìn náà bẹ́ẹ̀ nu dábẹ́ pín ó láwọn dúkìá mi tí wọ́n kó fáwọn ọmọ títí láéláé tọ́ba yẹ yọ fàṣọsẹ́lẹ̀ tọ́ba yẹ ní kẹ́ ẹ mú nínú owó ìjẹbi mẹ́ntẹ́n àlàáfíà lẹ́yìn tó bá ń bùkátà àtúnṣe gbogbo tí bá ń bí kẹ́ ẹ máa fi ṣe ìrànlọ́wọ́ fáwọn ọmọ tí wọ́n á pẹ́pẹ́ Islam ẹ máa fi fọ́ọ̀mù láìbírárì wọ́n á lè ra tíra fún ọ̀dì kan. nítorí àtọ́ wọ́ọ̀tì one million naira lówó tó yẹ kí tí wọ́n bá nírú rẹ̀ ń bì ó ti dá bísínẹ́sì lẹ̀ àwọn sì dúró àtìrà fún tó o sì mọ̀ pé àwọn mú kankan àsìkò rà fún ọ wọ́n rà fún yẹn twenty million láàrin ọdún yìí nìkan ẹ dákun ẹ wá ládájọ́ ọmọ bá bàbá orí bàbá àti pé ẹ máa fi ra tí gbogbo náà máa tún sáfà nínú tíra ti rà ìwà gbogbo ọtí máa tún sàǹfààní nínú tóra tẹ́ fi ń sa àwọn èèyàn láǹfààní láàdá lórí láàdá. eléyìí ni ọkọ àwọn náà kó káàkiri láti pọ̀ yìí. nǹkan kan bẹ́ẹ̀ nu dúkìá yín ẹ̀kẹ́ káwọn ọmọ yín ó pin tẹ́ ẹ bá kú ẹ̀fẹ́ kan kù ẹ̀fẹ́ kọ́ wà bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti ṣe nìyẹn. àmọ́ àwọn ọmọ yín náà ní kó wọ́n sàǹfààní bẹ́ẹ̀ ẹ̀ sì mọ̀ pé wọ́n ti ta wọ́pọ̀ wọn yẹ gún yẹn wọn yẹ sì jogún ẹ ẹ wàá sọ kẹtù kú kíní ìwọ́pù ní fáwọn ọmọ sọ adé pé wọn ò lè sọ aké ìkọsọ pé tọ láìbírárì rẹ wọ́pù ní fáwọn ọmọ wọn yà máa wá katira mẹ wọn ò ní lè pín òní sínú pé wọn pín àwọn arìnrìn tó ń lọ agódì kẹ́nìkan wá rà torí irú rẹ̀ kún kánù irú àwọn tíra báyẹn kún kánù lẹ́kìn ńgbà tí bàbá kú tán àwọn ọmọ ọmọ yìí ọmọ wàhálà tí bàbá yìí ti ní àwọn tíra yìí tó wọ́n wá ipa wọn ta ó kú lọ fáwọn ẹni tí ń ta tíra so tíra tó yẹ kó báyà bàbá yẹn twenty thousand naira lọ́ra wọ́n mọ̀ ní tó ń bá nìkan fún six thousand ó ti pé wọn torí ẹ̀ lẹ́sìn ra tíra tẹ́lẹ̀ kan kó pé yẹn sí láà ẹ̀mọ irú ẹ̀ dára ọkọ̀ pọ̀jù látọ̀rọ̀ àwọn ọmọ tó jogún rẹ̀ àwọn oníkankan fi sùn sọ̀rọ̀ ẹ̀mọ pé tó kù bá máa bójú wẹ̀yìn tó àkòsí sáyè rẹ̀ kò sáyè rẹ̀ kòtí ó yẹ ọkọ̀ sáyè tó bójú wẹ̀yìn ìbànújẹ́ ni ọba jẹ́ tó wọn á sọ ikú gbogbo tí rọ̀ wọn wọ́ fáwọn ọmọ so irú rẹ̀ náà ni màtáwọn olùmọ́ bá kú tó ń ti wọ pé wọn ọ̀fẹ́ kún pín tìrọ̀ ọ̀hún yóò akpàkọ́ lẹ̀ kó tó kú wọ́n sí wípé gbogbo tìrọ̀ ọ̀hún tí o bá ti ju one over three gbogbo dúkìá ọ̀hún lọ torí àlùwọ̀síyà tó bá fẹ́ ṣe wọ̀síyà mí náà tólò tó o bá ti ṣe kó tó kú o ti di mí náà tólò wọn á ní tó o bá kú o gbogbo tìrọ̀ rẹ̀ kan lọ kó sí ilé ẹ̀kọ́ báyìí sọ pé náà orí àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ ọmọ kà á wọ́n mọ̀ gbalada mẹ́ so ọ̀nà wákò irú rẹ̀ pọ̀ ní al-Jami'atul Islamiyyah so tó bá jẹ́ postgraduate student wọn nìkan ni wọ́n gbà fún tó lè wọ́ọ́rù rẹ̀ wọ́n máa rí nínú library ńlá sọ àwọn agbábi kan tó wá wà tí gbogbo èèyàn lè wọ̀ àti postgraduate student ó lè tán kọ́ sí lókè pé tíra olùmọ̀ńlá báyìí ibi náà tíra olùmọ̀ńlá báyìí nínú yàrá kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ pé tíra olùmọ̀ńlá báyìí torí gbà tó fẹ́ tó fẹ́ kọ́ ọkọ̀ àkọọ́lẹ̀ pé tíra ọ̀hún wọn kò lọ bí jamiu islamic ibẹ̀ náà ló ti rí tíra sheikh al-Albani ọkọ̀ àkọọ́lẹ̀ títún bá kú kó tíra lọ sí a sì wá rí ara àwọn tíra rẹ̀ tó ní láyé rahima ọ̀gbọ̀n wọn náà lè ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ fún wa àti sí o ó lè kọ́ akókó kó tíra rẹ̀ wá sí Al-Madina marhaba bàbá sì wọ́ wọn tó bá wọlé bàbá mama kà maftuha wọ́n rò pé yé wa hàn so irú eléyìí náà ẹ̀rí pé àwọn ọmọ ti ń kẹ́kọ̀ọ́ láyé tó máa ti ń kà á wọ́n máa ní commission ọ̀wọ́ kó o ti ṣe báwọn commission rẹ̀ ò lè gbé. ele wọ́n enike pè ní kíni waqf nísìnyí wọ́n náà lára wọ́n wò wò kú wọ́n lè ṣe fáànù lọ rà wá sí mọ́sálásí fáànù tó rà wá sí mọ́sálásí yìí òfún mọ́sálásí ọmọ ọmọ títí láéláé tó bá ń pẹ̀lú fáànù yẹn ọmọ gbalada rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ gan wọ́n pè léyìn ẹni kíni ẹni tó rà ké wa ń kọ́ wá títí láéláé tó máa ń fa àgéyàn sáǹfààní ládàrí ọmọ lọ láéláé ẹni tó rẹ ní wá wá tòró kò ní tìlọ́la ní gbogbo ẹ̀ bá ń kẹ́ni mu anídìẹ́lé òtó bẹ́ẹ̀ nítorí pé o ti fún ọ náà àǹfààní rẹ jẹ́ ti àwọn èèyàn ti máa ń lò nígbà ń pè ní kínú wà bẹ́ẹ̀ náà nìyí ọ̀rọ̀ amọ́tò kan wá ní wọ́n á ní mọ́tò yẹn máa fi ṣe dáhùn ilé ọ̀lá wọ́ọ̀fù ó lè fowó zaka ṣe bẹ́ẹ̀ o fowó zaka ò sínú pé fi ra mọ́tò pé yẹn máa ṣe dáhùn àwọn tó ti fi dáhùn àní kò sí bẹ́ẹ̀ o ọwọ́ àti báyìí eléyìí wọ́n ń pè ní kíni wọ́ọ̀fù wọ́n wá mọ́tò tó máa fi gbó lọ sórí tẹ́ kíni wọ́n ń pè lẹ́yìn náà wọ́ọ̀fù wọ́n ti lómi nílé rẹ̀ wọ́n fa páìpù kan wá sóde wọn wá ti táàpù sí àwọn èèyàn wá ń bomi bẹ wọn máa mọ wá sọ pé lẹ́yìn wọkùn lélà wọn mà bẹ́ẹ̀ láàrin rẹ sọlọ wọn mà gbalada títí láéláé lẹ́rù rẹ àwọn èèyàn máa ń ṣe táwọn ilẹ̀ lárúbáwá yóò ra fíríjì kódà àbí kí n pè fírízà nítorí pé ooru máa mú bàjẹ́ wọn ra fíríjì kátó ẹ pé amómi tútù gidigidi wọ́n ti wá ṣe má wọ́n ṣe má pipe ẹ kàn jọ ẹ̀rẹ̀ mọ́ pipe ni so ẹ wàá fix ẹ̀ mánà gbogbo omi tó bá ti wọ ọbẹ̀ yọ ọmọ sọ́ọ̀tù tútù ẹ rí wọ́n gbé kalẹ̀ fi fíríjì báyìí ọkàn máa ti fi tap water ni so ẹ rí tí wọ́n kọ́ sí sẹ́bíìlì ní ẹni pé work fún lèlà ẹ máa mú tí bàbá onílé bá kú ọmọ kan ò ní gbé láéláé pé àwọn òpin mọ́gún wọn ò sì lè bùn yàn màtàbí sẹ kí wọn yìí ẹnì kan ò ní level mo rò pé yẹ owó lẹ ń ṣe báyìí ẹ ẹnì kan ò ní jí gbé láéláé tó rán gbogbo eléyìí ẹjẹ káwọn náà kọ níbẹ̀ nù kàtọ́ka agbo lásán ọrọ àwọn amásíláṣí wọ́pù wọ́n sábà ti fi kárí mi pé kalẹ̀ kó túlẹ̀ mẹ́jẹ nìkan gbogbo máa ń lò ọmọ torí ẹ báàbò wọ́pù ọ̀fẹ́ gan ẹlòmíì tí ó nílé bíi mẹ́wàá kọ̀kọ́ mẹ́tíláṣí ẹ̀rí kó sira rẹ̀ torí pé létọ́ ọkọ́ wọ́n bá yá àwọn lè tà tẹ́lẹ̀ automatically náà wọ́n pin ni àbẹ́rẹ́ màbẹ́ bọ́mọ ah, máa ń lówó ju gbogbo rọ́bìṣì yẹn lọ tiẹ̀ ó lè kó nǹkan ọwọ́ lọ kó méjì nu àwọn létí bàbá fi lẹ́ ni kó méjì nu létí bàbá fi lẹ́ mi nídìí ẹ̀ so yàtọ̀ sí mọ́tíláṣí mọ́tíláṣí ní ọ̀sẹ̀ lórí àárọ̀ ẹ̀yin olówó wa o ẹ̀yin náà máa kọ́ mọ́tíláṣí kí lè rò pé ọ̀sẹ̀ kù ẹ̀yin àmọ́ pé kù tẹ́ ẹ bá kù kò síbi tẹ́ ń gbélé lọ àmọ́ mọ́tíláṣí à títí láéláé ni ẹ̀ máa gba aládà rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ẹni tó ti ẹ̀kọ́ lè gbẹ́ ilé ìgbẹ́ nípa táwọn èèyàn ti ń yàgbẹ́ wọ́pù náà tún lọ sí tó bá lò ń bọ lọ káwọn èèyàn máa tàǹfààní mẹ gẹ́gẹ́ bí àwọn àwùjọ táwọn èèyàn kọ́ lè gbẹ̀m ó tún gba aládá lọ́dọ̀ lò láíláí lópin ìgbà tó ń bá ń lò ó sì rọ aṣọ báwọn ọmọ rẹ dápẹ́ sàánú mi ẹ má kó bá mi bẹ́ẹ̀ bá ti rí pé lè gbẹ́ yẹn kún ẹ fi kẹ́míkà ti kọ́ gbẹ káwọn èèyàn tún máa lò sọ pé bàbá àwọn láíláí ni ọmọ gba aládá rẹ torí ẹ gbogbo àwọn kẹta lè ti pọ̀ jàmá lábẹ́ kí wà ó lè ra tíra wá fáwọn ọmọ kó pin fún wa wọ́n fún lèlà láéláé wọn mọ̀ gbàdàdà tọ àwọn èèyàn ra wákùfù nàìjíríà lẹ́gùn wọn ra wákùfù wọn kọ sára àdúrà pé wọ́n fún lèlà àbí wọ́n pé wọn gbọ́dọ̀ ta wọ́n tún lọ ara ìgbẹ́sìn yìí náà ara ìgbẹ́sìn yìí gbàmí wọn lè sọ ṣùgbọ́n láti ilẹ̀ lárúbáwá yìí káwọn tó rí kó dé nàìjíríà owó táwọn ńlá lé lórí jẹ́yẹ báyìí mú làwọn ti rìfọ́ǹdì owó mọ̀táwò sì rẹ́dì láti ṣe wákù mo rò pé lárúbáwá lọ́mọ wákù tó ń fẹ́ sí àwa kó wálé a sì ná tó five hundred thousand lé kọ̀ńténà lórí kó tó délé fún láti ró wa wọ́n wá bí lítírà kọ̀ọ̀kan eléyìí à ń bọ̀ wọlé rẹ̀ kọ́lọ̀ bá gbà. ẹ̀rí wọ́n fò pàtàkì gan ọ pàtàkì gan ẹ̀yin wọn gbọ́dọ̀ ẹni tó ti fẹ́ pé yẹn sí islam kò gbọ́dọ̀ lójú ti lójú kòkòrò wọn náà ló ti islam nísìnyí alọ́sọ́dọ̀ olówó kan nílùú kan nígbà kan táàbì máa ti àdáwọ̀ nínú wa wọ́n àwọn ìlú ìlú ìlú ìlú wa báyìí irú nǹkan bẹ́ẹ̀ ó tún dáwà lọ bẹ́ẹ̀ náà rí ni sábà tẹ spíkà máa mọ́tò lórí tí wọ́n ń gbé àwọn ìdánilẹ́kọ̀ọ́ sí tó ẹ̀rí báwọn yóò máa súnmọ́ bẹ́ẹ̀ ah, kí ni wọ́n sọ kí ni wọ́n wí ẹ́ ọ̀dà ẹ sábà ń ra kan ó yẹ káwọn wa náà gbọ́ yìí ó yẹ káwọn àbí òye wa díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀dà ẹ wá sọ pé tọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ń lánàlẹ́kọ̀ọ́ ń bọ̀ ń bí báyìí ẹ̀rí pé information yẹn ọkọjá kẹ lọ lé so yọjẹ pé dáwà yẹn ń gbé lọ báwọn èèyàn easily olówó yẹn sì gba ìdí wọlé wọn ní bí èlò ah, àwọn ọmọ mọ́tò làwọn kàn fẹ́ ìsúntọ́ kan wà wàá rà kọ́bọ̀ kan mílíọ̀nù wà mọ́tò làwọn bá tata padà lọ tó bá ní iye mílíọ̀nù báyìí sẹ́kù nínú owó táwọn fi yọ zakat lọ́dún yìí ṣé àwọn lè kó fún wa káfí lọ ra mọ́tò yìí tí owó zakat kọ tí owó zakat kọ ẹni tí a wá dọ̀lọ́ wá tẹ tẹ̀mí mọ́lẹ̀ báyìí bí kẹ tẹ bíréèkì mọ́tò tí ọ̀fẹ́ gbọ́ <laughs> ọ̀ tẹ tẹkùtẹ ọ̀ tẹ èmi náà tún wá wojú rẹ̀ pé what. àwọn Yorùbá ní ká ró aṣọ mẹ́tì àbí ká ró dì mẹ́sọ kídìí ọ̀sá máa ti gbé ìhòòhò ah, ẹ àti wákò àti zakadu ìfowó làwọn wá àbí òye wa ẹ̀yin lẹ́yìn máa tẹ̀mí lọ́lọ́sì kan àti ẹgbówó lọ́wọ́ kẹ́mi mo ní àlè gbà ọ àlè gbà kò sí bí bàbá yẹn fún àlè gbà kí ló fẹ́ ẹ ó ní zakati yẹn wọ́n ti pín wọ́n ní ẹ lẹ́ni tí à ń jẹnu fámìlì wọn náà bá ronú lọ ní wàhálà wọn pọ̀ àwọn ni kẹ́ lọ pín lẹ́yìn ó ní èyí táwọn á ń béèrè káàdì ni mo ní wọ́ọ̀ à wọn gbọ́ wọn á ṣàlàyé fún wọn ṣàlàyé fún wọn àfi tí wọ́n bá dáhùn lọ́tún lábàá yìí ó rò pé yé wa eléyìí túmọ̀ sí pé torí òun gbàtí wọn pé àwọn èèyàn gbẹ́sìn yìí dáadáa wọn lè máa wò ó pé báyà wá fún yín kò dàbí zakat òun ní gbalada léyìí tó ti ṣe pé a ti fún pé ká máa wò ó pé wò lọ́lọ́lá jù kan lọ àbí òye wa a àmọ́ wá fún ní ọlá tó pọ̀ torí pé ládàá rèé dúró tí nǹkan tó fi ṣe wọn bá ti bàjẹ́ láíláí lọ́mọ gbalada tòǹtòrí ẹ̀ ó yẹ káwọn èèyàn wa náà gbọ́ yìí sẹ́ríkà gátà ń gbé kalẹ̀ wọ́pù wákùn ní wákùn tó dáa púpọ̀ títí láéláé ẹni tó fowó rẹ̀ gbẹ yọ ọmọ gbalada nítorí pé òun ti ṣe táwọn ẹrú ọlọ́ba ti mú mi rẹ̀ kọ́ ọmọ gbalada ṣèdí nu wọn ṣe ti gbangba wọn ní ṣe sínú ilé rẹ̀ torí pé tí wọn bá pọn délé omi kódà bí káfíìrì bá pọn ẹtù gbalada so gbogbo ara wọn wọ́pù wọ́pù wọ́pù kẹwàá wo wá fún tí ètè tí ètè tí tán tí ètè tí bàjẹ́ ó dáa ètè tó ti tán lọ. nígbà tó pé nísìnyí báyìí ẹ máa pín ráìtì fáwọn èèyàn wá fún un títí ìjọ sẹ́wọ̀n pété bá ti jẹ́ tán ọ̀tẹ̀ <laughs> náà àbí tó mi ìbá tún wá. àmọ́ ní ìsọ̀bá sọ pé ẹ̀wù yìí ó wá fún ni sẹ́wọ̀n pé yọ pẹ́ kó tó dèkísà kódà kéèyàn máa tètè mẹ́kù yọ pẹ́ so unlike pé ẹ pín búrẹ́dì fún wa wá fún ni ẹ ẹ bá ti jẹ́ tán tó mú mi sí ba shi kenan ba sàyẹ gbalada àmọkọ dàbí ètò ìṣèjú wọn tẹsíwájú tòdí àbọ wọn náà wò wò ètò ọba lè tẹ ọ gbọ́dọ̀ filẹ wọn náà wò ètò ọba lè ọ fi gbogbo wa di wọn bá a ṣe ní tọrọkọbọ mọ níta na ṣe náà kọ mọkànlá lọ ra àgé àlọ alákànni mùsùlùmá owó lọra ìwà mẹsàlásì ètò ìsọpẹ nìkan kò sí wọ́pọ̀n lílà bàṣí kí ẹ̀dá ń bá tó o ti tánu pẹ̀lú gbọ́ ọlọ́dún tó máa ń lò ọmọ gbalada rẹ̀ láíláí láíláí tó ẹ̀dá kò ẹ̀wò nǹkan mẹ́rin ọlọ́run fẹ́ràn wa ó sì ṣe ẹ̀sìn ní rọrùn fún wa àwa lọ́wọ́ àkùsù lọ́wọ́ bá àwa ló kùsù lọ́wọ́. حديث على قولون ولا تدع أبو هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات ابن آدم انقطع عنه عمله إلا من ثلاث oni tó máa nẹ́bí ádámù bá ti lè kú báyìí gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí ń ṣe tí tó gbáyé ṣe ó ti tán àfi sẹ́ mẹ́ta péré ni ò ní tán títí àwọn ọba sì tán ládàrí ọ̀tán lágbọ̀n bẹ̀rù ọmọ anabi Ádámù tó bá ti lè kú gbogbo tẹ rẹ ti tán ó ti wá sópin àyàfi tẹ mẹ́ta walakin ọmọ anabi adam tó ń sọ yìí báyìí mùsùlùmí ń bẹ nu wọn káfìrí ń bẹ nu wọn ọ̀rọ̀ tó ń sì sọ yìí kò kárí káfìrí torí pé káfìrí aslan kò sí kankan tí ó tẹ kù fún lẹ́yìn ikú rẹ̀ ó ti lọ ó ti lọ náà nìyẹn òun ti lọ ó ti lọ nìyẹn kí ló fẹ́ fẹ́ ìyá ló kù sòṣùgbọ́n gbà sọ pé ìdá máa tẹ̀ àdámù. tí wọ́n sọ bẹ́ẹ̀ nítorí kẹ́ni tó jẹ́ káfíìrì náà lè sojú láti di mùsùlùmí ni nítorí tó bá di mùsùlùmí ọlá yìí náà jẹ́ tiẹ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ láti fi hàn pé kò sí fẹ́ràn kó èèyàn lọ́wọ́ àbọ̀ wàlẹ́ ni èèyàn tó bá pé ta ló wá pé nú àwọn èèyàn mùsùlùmí ni kẹ̀dínú illa wa antum muslimun because tó o bá rí kàtẹ nínú àwọn nǹkan tó fẹ́ kà yìí wípé ládàá rẹ̀ ò ní tán yìí tó o bá rí ṣe tó o sì kú ní ẹni tí ọ̀jẹ́ mùsùlùmí ò ní rí ládàá kankan má tan rẹ̀ jẹ ládàá kankan ò ní jẹ́ tiẹ̀ má tan rẹ̀ jẹ tí wọ́n sọ pé ń jọ́ pé ndàlùkìyàmù òní sísẹ rí kan fáwọn kèfèrí ambasibasi kọ́ pé ah, aburú wọn lọ́pọ̀ ju rere wọn lọ náà fi wọn náà aburú náà gbogbo ọ̀rọ̀ wọn jà sí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pẹ́ ẹja ti tukutu wa kó lè o gbogbo tí ó tà àyàfi mẹ́ta alákọ̀ọ́kọ́ sadaqatin jariyatin sàrà àti ọ̀tàn sàrà àtà àtẹ̀tí ọ̀tàn sàrà àwọn làtẹ̀tí ọ̀tàn onáà nìkan tó yẹ pé ìwọ́ ti sí kalẹ̀ ó sì fọ́lọ́ ó àwọn èèyàn láǹfààní rẹ̀ láti dọ́tò tí wá ṣe wọ́n lò títí lẹ́yìn ikú rẹ̀ kọ̀tán oní sadaqatin jariyatin tó eléyìí jẹ́ badal badal min salatin torí oní inqata amaluhu illa min salatin ẹ̀rí kékeré sọ̀rọ̀ ọlọ́gbà so sadaqatin jariyatin badal ọwọ́ adìpọ̀ salatin sáàsì ti mọ̀ pé bẹ́dẹ̀l ó máa ń gbàdájọ́ alimubdal min ńgbà tó ń ti títì ń gba kẹsùrọ̀ kí lòun náà bá gbà kẹsùrọ̀ náà ni ọ pàtàkì kọ́ manáhù nítorí pé bẹ́ẹ̀ nìkan ti lọ kàkàkùkà nìyẹn tó sọ pé kí ni tọ́jà pọ́tù járí yàtín kọ́mọ tá a fi ti sàrà abẹ́rẹ́ nǹkan tó ń gba sọ pé ìyàwó sàrà ìtukùtù ló bí o la fi rí ìyàwó sàrà láyé àmọ́ nù sẹ́rí àbòsí ìyàwó sàrà ìtukùtù ló bí ètò wọn apply as ìyàwó sàrà ìkàkùkà ló máa bí ìtukùtù wọn sọ di mudafun wa mudafu ilayhi káfọ ọmọge ṣe sàrà sadaqatu jariyatan káfọ ọmọge ṣe sàrà kí lànà bí sọ kí ni wọn sọ sadaqatin jariyatan sàrà tá a ṣe tí kò tán túmọ̀ rẹ̀ nù ìtumọ̀ tó fi pè ní sàrà àti ń sàn ìyẹn ni pé kò gbẹ ó lè jẹ́ gádà lásán lọ́ọ́ máa sórí odò gádà yun sàrà àti ọ̀gbẹ́ ni torí pé kò já ìtumọ̀ àti ń sàn ó lè jẹ́ pé lílo kọ́kalẹ̀ tó ní kó máa kó máa kó àwọn ọmọ òrukàn sínú tí bá ti dàgbà tó yẹ bàbá ní kó tó máa jáde kó ń lọ wálé tiwọn náà. wọn ò sì yé ṣe ilé yẹn ò sì wó ilé yẹn ò tí asọ̀pẹ́ sadaqatin jariyatin bó sì fún tọ́mọ náà ni ọ jẹ́ kéde pé sadaqatu jariyatin ọ̀dàrú nù bí kò sọ pé kitabu Zaidin ò ti dàrú ni ẹ o ẹ̀hẹ́n so nítorí délé ó túmọ̀ sí pé sadaqatin jariyatin sàrà àti àti tí kò lọ kọ́ kalẹ̀. ó sì ń bẹ wọ́n tún ṣàǹfààní ń bẹ sadaqatun sàrà àti gbogbo oru eléyìí ń bẹ nu tí màá ṣẹ́kù lẹ́yìn pé bọ́ọ̀lù lọ́gbẹ́ kalẹ̀ àwọn ẹrú ọlọ́run wọ́n ń ṣàǹfààní kò dí ọmọ gbalada láéláé kàkà ni wọ́n náà ọmọ gbalada láéláé ah omi ìjọba omi ló ti gbogbo gbàtọ́ bá mu dé ọ̀n sábìlì rẹ̀ ó ti sọ fáwọn ọmọ rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ kó tó máa sánà ó ti fowó kan lẹ̀ báwọn wípé wá kù ni fún páìpù yẹn àbí òye wa ó tún máa gba rẹ̀ láéláé. iná tiẹ̀ lọ́ọ̀fà ọ̀fà náà sádùkù bí tí ò sí ná epo tí wọ́n sì máa rọ sí jẹ́ẹ̀nì tí ń fún àdúgbò níná ó ti ṣètò bí ó pé pé pò yẹn ó sì máa wá láéláé sọ́dà kọ́ tó ń járí ẹ̀túnà túnà gbogbo orí eléyìí ọ̀nbẹ nínú nǹkan tí máa ṣẹ́kù alákọ̀ọ́kọ́ ni kó kálukú wa náà wo ohun tó ń bá lè ṣe because à ń lọ ọjọ́ kan ọjọ́ wo tí ìpè la ṣẹ́kù níjọba sì rí sẹ́ńbì náà ni ó sì sábà bí kárọ̀ nà lọ kó kálukú wo ohun tó ń bá lè ṣe especially in dẹ́ẹ̀sì táǹfààní rẹ̀ ọ̀ lọ sọ́dọ̀ ẹ̀ lómi nǹkan ẹsẹ̀ tẹ́lómi ọ̀sán fàánì gbẹ̀ ọlọ́lá tún tó o ṣe tọ́kí ládàá rẹ̀ wọ nìkan lọ́gbà torí ká máa ronú bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wá nǹkan kan tá a ṣe táwọn èèyàn náà tí wọ́n ṣàǹfààní mi mo lè má lówó rẹ̀ but màá gáàdì ẹlòmíì lọ síbẹ̀ hadith anabi sallallahu alaihi sọgbà ad-dallu ala al ẹni tó bá tọ́ka sí ẹsẹ̀ dáadáa ó dàbí ẹni tó ṣe yìí mi ò lówó tí mo fi lè dá kọ́mọ́tíláṣí àmọ́ mo pẹ́ nìkan wọ́n á kọ́mọ́tíláṣí ó tún kọ́mọ́tíláṣí ó tún kọ́mọ́tíláṣí lábẹ́ ìṣirò lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tẹ́mi mọ kọ́ gbogbo ẹ̀ ni. mi ì lówó tí mo fi lè dá gbẹ́ kànga mo pẹ́ nìkan wọ́n gbẹ́ ẹnìkan tún gbẹ́ ẹnìkan tún gbẹ́ lábẹ́ ìṣirò lọ́dọ̀ ọlọ́run bí ìgbà tẹ́mi náà gbẹ́ ni. èwo wá ni tiẹ̀ ọ̀kọ́ ẹnìkan ṣòfófó ọ̀kọ́ ẹnìkan pẹ́gàn ọ̀kọ́ ẹnìkan sorun wájú pọ̀ mọ́tí pakọ́ sẹ́wọ̀n pé òun òun náà sáà ní commission kò lè lọ lásán kò lè lọ lásán torí kò ti di tútọ̀ fáwọn èèyàn lórí ìwò òfò ìwà àdánù wọn wá ń ṣòfò wọn wá ń pàdánù sọmọ pé wọn náà wọn ò ní commission bẹ́ẹ̀ sọ àwọn lẹlẹ sọkọlọ mẹ́ta wọn ní commission tí ọdá nígbà míì ẹ lólówó lẹ́gbẹ̀ẹ́ bá sòdodo ọ̀rọ̀ mọnà wọn ò mẹni tó bá sọ tí ó ti lò ó sì gbọ́ gbà alihamudulilayi so ìwọ gán ọ̀nà máa dájú pẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ah èmi lọ́nà sábà bí ká fi ṣe nǹkan yìí wọ ọlọ́run ẹ̀sẹ̀ tó wọn máa fẹ́ ni tó bá gáìdì èèyàn tó bá fi ṣe dáadáa jẹ́mi náà ni. lọ́wọ́ àmọ́ abẹ lábẹ́ àkọọ́lẹ̀ pé wọn náà kọ́ mọ́sálásí rí tó ti kọ́ kọ́ mọ́sálásí àmọ́ wọ́n lo gáìdì ẹ̀ nìkan tó fi kọ́. síbẹ̀ náà ni gáìdì èèyàn tó fi ń kọ́lé aṣẹ́wó wọ́n so eléyìí ọjọba àwọn ilmin yọ̀ǹtẹ̀fẹ̀ ọbẹ̀ ẹlẹ́kejì àbí màkà tó ní tó fi kọ́yàn tí wọ́n sì fi sàǹfààní lẹ́yìn ikú rẹ̀ ládàá rẹ̀ ọmọ bẹ́ẹ̀ láéláé bọ́tà àwọn olùmọ̀wá sọ pé ìmọ̀ sẹ́rí àlélẹ́ yìí èsì pé bí kéèyàn ọmọ mẹ́kò kọ́kọ́ yàn kó sì máa fi mẹ́káníìkì jẹun dìtì ọmọ bá ṣe ń kalẹ́ ọkọ́ yàn wọ́n sì tún kalẹ́ lẹ́yìn ikú rẹ̀ ọmọ bá ṣe ń ránṣọ ọkọ́ yàn wọ́n sì ránṣọ lẹ́yìn ikú rẹ̀ ọmọ bá ṣe lọ́ọ́ rẹ̀ rán ewúrẹ́ àti àgbò nínú àwọn àgbèríko òfin kọ́yìn wọ́n sì tún lọ́ọ́ rẹ̀ ra àtú lẹ́yìn rẹ̀ lẹ́yìn àdá ẹ̀jẹ̀má <laughs> sọ yé wa dáadáa lẹ́yìn náà ṣe o máa ṣe ọ̀pọ̀ ẹ̀yin kan máa yé tóró máa ṣe ọ̀pọ̀ ẹ̀yin kan ra àwọn èèyàn lọ́wọ́ ẹ̀dínwó ní sẹ́ máa ṣe ọ̀pọ̀ làákín ìlẹ́yìn kọ́ làwọn sọ ń bì lò wọ́n ní gbogbo bí tẹ́ bá tí wọ́n ń yìn mà tó sọ̀rọ̀ máa ń dáadáa nu ṣẹ̀ríyà ìmọ̀ ọ̀nàgbà lérò ìmọ̀ يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات so àwọn olùwàgbọ́ òdodo ni Ọlọ́run máa gbé wọn ga àwọn olùmọ̀ńkọ́ àlékún àgbéga tó ráwọn náà nírú àgbéga tàwọn olùwàgbọ́ òdodo àwọn tó wá lágbéga ti pé wọ́n nímà so torí ẹ̀ wọ́n á gbé ọkọ yẹn mà wọ́n sì tún fi ń sàǹfààní ọmọ nǹkan kan kí lọ́ọ́ bá kọ́ yẹn innamal ilmu bitta'allum wọn kì í nímọ̀ láìkọ́ mà ó wù gbogbo èèyàn láti jáde tí ó nípìn nínú ṣíà yẹn gbọ́ gbogbo èèyàn kọ́lọ́kọ́ mà abẹ́ ẹ̀kọ́ ni ta'allam falaysa al-mar'u yuladu 'aliman falaysa akhu 'ilmin kaman huwa jahil wọ́n ní kọ́ ìmọ̀ wọ́n kì í bíyàn pẹ̀lú ìmọ̀ irọ́ gidi ni pé nǹkan kí ó lọ́dọ̀ ẹnìkan kan mo sì mà irọ́ gidi ni ọ̀ wá wá ká ṣèdánwò fún torí àwọn èèyàn máa ń fọ́ǹbù bẹ́ẹ̀ ẹ ẹ bá wà bá mahmud kọkọ tó lọ́dọ̀ nìkan tó títúrà tí ó lè tu irọ́ ni irọ́ ni kẹ́lí kẹ́lí mà kàn wọ́n kà pé bọ́ kí ni jẹ́ mú àbọ̀ àbọ̀ wọ́n ló rù kí ni jẹ́ mú àbọ̀ àbọ̀ nínú kéwù àbẹ́ rí nǹkan so eléyìí túmọ̀ sí wípé èèyàn kẹ́kọ̀ọ́ torí ìgbà tó sọ pé ìmọ̀ tí wọ́n náà fi lẹ̀ tí àwọn èèyàn fi ń sàǹfààní àwọn ah, náà kọ́ ni wọn náà kọ́ ni wọn náà fi lè kọ́ yẹn ẹnìkan á kójú ojú àlá wọn ti kọ́ mi irọ́ gidi ni irọ́ gidi ni kí ni kọ́ lójú kí ni wọ́n kọ́ lójú àlá ọkọ̀ máa tó kọ́ máa tó tó kó oṣù hàn wọ́n máa ń jókòó lórí orúnkún wọ́n máa wá kọ́ ọmọ máa wo àfìgbà tán bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam nígbà tán jókòó sórí àga àti bẹ́ǹchì gbà náà lẹ́kọ̀ọ́ ẹ̀sìn islam bàjẹ́ ìdáhùn kẹ́ni tí olùkọ́ jókòó ìwọ náà jókòó gbogbo yín jọ jókòó lórí àgbẹ̀ sáwọn ẹ̀ ìgbà míì gan akẹ́kọ̀ọ́ ló jókòó olùkọ́ ńkọ́ wọ́n àtúmọ̀ sọ pé oṣù jókòó wá ju wọn jíde ha la ilaha illallah ọmọ subhanallah so eléyìí túmọ̀ ìmọ̀ tó mọ̀ tó fi mọ̀ yàn ó túmọ̀ sí kò sáǹfà nínú mọ̀ náà tẹ̀bà ti pẹ́lú mi mùsùlùmí lásán ni kọ́ wa mọ̀ kí wọ́n mọ̀ kọ́ mùsùlùmí ó túmọ̀ sí pé kìí ṣe pé torí sára rẹ nìkan ló ti ń kẹ́kọ̀ọ́ ọ̀ ń nítorí ẹlòmíì náà nítorí pé tó bá pé torí sára tiwa nìkan ni àkọ́yẹ kéèyàn kẹ́kọ̀ọ́ dínà náà wọ́n bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n ti pè tó bá ti kẹ́kọ̀ọ́ al-i'dadiyya tó jáde ní class three ó ti tó tó bá gbé wọ́n lọ fẹ́ sí lọ ó ti tó àwọn tó bá ti wọn advance ó ti ń dé level pé wọn náà ọgbọ́dọ̀ sọ fẹ́ lòmù wọn náà ti ń kọ́ débi pé ọgbọ́dọ̀ sàlàyé fẹ́ lòmù ok tó bá kọ́ gbogbo ẹ̀ tó kọ́ gbogbo ẹ̀ tí wòye sàlàyé fẹ́ lòmù ọmọ kó ti di mùsùlùmí nìyẹn wal Qur'anu hujjatun laka aw alayk yóò dìbò alẹ́jọ́ fún ẹni torí ẹ̀ ló ti jẹ́ pé àmánà ńlá ń bẹ lọ́rùn àwọn ìjọ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn kọba àjẹlẹ lẹti kọ kọba àjẹdàlẹ lẹti kọ kọba àjọkèrè lẹti kọ àmànà ńlá ń bẹ lọ́rùn yìí èsì kọkàn kọ torí pé kọ ló máa ṣe tààlì ìjìlẹ kó ẹ anta ana huwa and then what and then what because àmànà ńlá ti bẹ lọ́rùn rẹ nìyí ìwọ bó ti ṣe wá yẹn àwọn kan wà tí wọn mọ̀ tó rárárárárá tí wọn fẹ́ gbọ́ lẹ́nu rẹ àlùmọ̀ kan wọ́n retí rẹ náà. tẹ́tí ìwọ ọlọ́mọ ṣàlàyé ẹ̀sìn fún wọn táwọn náà fi máa gbọ́ yé eléyìí tó túmọ̀ sí pé ntọ́ ọkọ yẹn kò gbọ́dọ̀ dànù torí pé wa an ilmihi madha amila bihi àbí kí fi ṣe ọlọ́wọ́n bí wá léèrè njọ́ gbẹ̀ndà kìá tó à ń bùkátà láti jẹ́ pé àjíṣẹ́ ẹ̀kọ́ kọ́ wọ́n yẹ Islam wọ́n yẹ kọ́ nítorí pé wọ́n ń wówó torí pé nítorí bá ṣe bẹ́ẹ̀ kò ní gbóòórùn àlìjáná anabi sallallahu alaihi wa sallam ó lẹ́ni kẹ́ni tó bá fi lè kọ́ ìmọ̀ kan nínú màtá máa ń kọ́ nítorí àti rà àlìjáná tó wọ́n wá kọ́ nítorí kankan àfi nítorí kó lè bá aráyé kò ní gbóòórùn àlìjáná ẹ jẹ́ ká tún ìkíláàsì wa ti o ká tún ìkíláàsì ó lè dára rẹ̀ di olówó ayé o àmọ́ kò gbọ́dọ̀ já àbí òye wa kò gbọdọ̀ já níyà rẹ nù torí tó bá ti já níyà rẹ ò ní wà lìjẹ̀nà ó léwu torí ẹ lè máa kọ́ yẹn geography kẹ́ ẹ máa fi wówó ẹ máa kọ́ mathematics kẹ́ ẹ máa fi wówó biochemistry kẹ́ ẹ máa fi wówó chemistry kẹ́ ẹ máa fi wówó eléyìí nǹkan kù rẹ fẹ̀. mọ́kọ́ wa sọ pé ẹ mọ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam torí mọ fẹ́ fi dolówó ìdíkẹ́ olówó wà á ah, mùsùlùmí bẹ́tù ojú ọ̀nà àti wọn náà rọrùn yẹn o torí ẹ ilmin yuntafa'u bihi ìmọ̀ tó fi ń sàǹfààní eléyìí túmọ̀ sí pé tá a bá ti rí ọmọ kan tó bá ní ojú kòkòrò kò fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam táwa sì mọ̀ kò ká sọ ọ́lẹ̀ ẹ á sì kọ́ tọkàtọkà tàmánà tàmánà kí pé níta fẹ́ kọ́ ọmọ ló lé máa èyí tá a bá fẹ́ kọ́ ọmọ ò lè má sẹ́mi kékeré ta ni ẹ torí pé àwọn ẹ̀tọ́ kọ́ wọ wọn ò ṣe kéé ta fún ọ kí ló dé tí wò ó kéé ta fún ọmọ lọ kọ́ kó yí àwọn náà torí pé wò ó àwọn èèyàn tó láìkìlì kọjá pé báyà tó bá kú àwọn sẹ́kù láyé táwọn náà bá máa ń ọmọ tọ́ pé màá yan ọ̀pá rẹ̀ nù. àmọ́ tí wọ́n bá ti ṣàlàyé ẹ̀ tó òfin mẹ́lòmíì náà ó kú ti ń tọ́ ọmọ yún kò ní wọ́n wúlò fẹ́ kò ní kò wúlò fún wọn náà ní ikú rẹ̀ ní commission ẹ sì máa wo ìmọ̀ o by the time tó bá mọ̀ tó bá ti kọ̀ láti kọ́yàn àdánwò sí ọ àdánwò tí máa ṣe àti ìwọ lọ kọ́kọ́ ń sera rẹ lórí gbangba tó kọ yẹn ní tọmọ bẹ́ẹ̀ lẹ pọlì tóbi dórí gbogbo àwọn ìmọ̀ experimental knowledge tẹ̀ ń kọ́ yẹn scientific kìíní yẹn gbogbo ẹ̀ pátá tó o bá fi lè máa kọ́ yẹn wàá gbàgbé rẹ̀ pátápátá ni ẹ wà àwọn tó ń jáde yunifásitì gánà ni tẹ́gbẹ́ bá gba chemistry kan lọ kọ́ chemistry kan lọ kọ́ medicine kan lọ kọ́ kìíní kan lọ kọ́ tí ì bá ti practice yẹn yóò di tàn àbí ò ní di tàn yóò di tàn wọn máa dá kọ nǹkan tó ń fi kọrin nígbà tó wà sùn jẹ pé tó bá ti wọlé tó ń jáde ẹnu rẹ ní kíní yẹn máa wà wọn dá kọ rẹ tó máa wò kó ọgbọ rí bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń sọ tí ń sàlàyé nǹkan yẹn fáwọn yẹn tí ń sàlàyé rẹ fáwọn yẹn oríire ọmọ jí sí màá yẹn dúdú màá yẹn torí ẹni Imam Ibn Qayyim rahimahullah ní ìgbà tó ti al-muwazana láàrin olùmọ̀ àti olówó ó ní kò sí nǹkan tó lówó fi dàbí olùmọ̀ kò sí nǹkan tọ́ba sọ pé sẹ́mà ni wọ́n fi àbọ̀ owó kílẹ̀ mù nà ẹ̀sùn tọ̀ èwo lẹ́mù méjèèjì báwò àní mùkàlà àní méjèèjì ọ̀kan ọ̀kan kẹ́sì méjì ẹ̀rì pé owó lẹ́mù náà bíkọ́ tọ́ba lọ nímọ̀ tó lówó àwọn ará lé yín kọ́ bọ̀ ọjà kíni kíni gbẹmọ kíni kátó sọ̀rọ̀ o ti dọ̀rọ̀ lẹ̀ kí ni a fẹ́ fi ṣe o ní nǹkan kan o lówó o ní kan àbí òye wa aha wọ́n ní kò sí nǹkan kan tó lówó fi dàbí olùmọ̀ nínú nǹkan tó wàá sọ wọ́n ní ẹ wo owó tí wọ́n bá ti ń nà ní máa ń dínkù àmọ́ ìmọ̀ tí wọ́n bá ti ń nà ní máa pọ̀ sí wàláì òdodo nísìnyí ẹ rí i pé ọmọ tó kẹ́kọ̀ọ́ tọ́lọ́wọ́n bá falbarka sí màtọ́kọ́ yóò rí kọ́ lọ sí ọ̀pọ̀ lòun sí ìmà púpọ̀ yóò rí i pé ọlọ́run sí ọpọlọ ń sí mà púpọ̀ tó bá tún padà síbi tó ti kẹ́kọ̀ọ́ wọn ò sì dá mà nítorí pé ọlọ́run bá àlùbáríkà ti ń ṣàlàyé rẹ̀ fáwọn yìí. àmọ́ ọmọ tó kẹ́kọ̀ọ́ tí kìí ṣàlàyé rẹ̀ fẹ́ni kankan tó náà bá padà síbi tó ti kẹ́kọ̀ọ́ wọn ò sì dá mà tó bá yẹ pé is the best student nígbà tó jáde kó lè jó ní ìsìn yóò di kí ni the worst Ah. àbí wọ́n kọ́ ni wọ́n tún máa fọ́ ń kùtù èmi ni ṣé wà èmi náà ni ọ̀ọ́ mùsùlùmí gbogbo ń tá a lọ ọmọ ti sá lọ ee ààrẹ ni pọ. tó eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tí ń bá ń ti ná ìmà ìmà máa pọ̀ sí. tọ́ ó ní nínú ìyàtọ̀ tuntun wà láàrin wa wọ́n ní olówó máa sọ owó ni gbogbo olówó ni mẹgáàdì sẹ́wọ̀n mẹgáàdì ọ̀dẹ gbogbo olówó ni máa sọ di owó rẹ̀ ẹ̀rí kó olówó lè níbà ńlẹ̀ bí ọba níbà yọ ládàá omi ìlú sọ pé òun lóògùn tún lẹ́yẹ torí owó yìí ni o <laughs> torí pé. ń wá tí ó fi sọ owó sọ pé rárá olùmọ̀ ìmọ̀ ló máa ń sọ àwọn ìmọ̀ ló máa ń sọ òun ló máa ń sọ di ara rẹ̀ subahana torí ìdè eléyìí ẹ ajé kí àwọn ọmọ wa ẹlòmíì ó lè ti bọ́ mú lọ́wọ́ káwọn bàbá màmá tó ẹ káwọn ọmọ kọ́ wò ẹ yé fi ojú kí ẹyẹ tẹnra yín jẹ o orílẹ̀ ayé tẹ tẹnra yín jẹ lórí rẹ̀ náà nìjẹ́ yín náà rí bí tẹ́ ń dààmú yín lọ́wọ́ o ẹ̀rí gbé gbé gbé gbé gbé gbé yín náà ni tẹ́lómi èfi sọ Yorùbá máa ń lé tó fi dòyìnbó aláwọ̀ dúdú abẹ́ nǹkan mẹ́ o adúpẹ́ fọlọ́ ọ̀pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ lẹ̀ abẹ́ yín náà ṣe tọ́ yọ yọ aláìlérò tí Yorùbá yọ ní kùlàlà abẹ́ jọ́tọ̀ mọ̀ká bá tètè gbọ́ yorùbá lẹ́nu ọmọ òtún yanu pé aha báà mi tún pé de yorùbá ni subhanallah so ọ̀pọ̀lọpọ̀ ó kórira kókó mọ́ lọ́lé kí o yóò di local fashion àbí ẹ̀kọ́ ni òyìnbó ló máa sọ ọ́ ní international man irọ́ lásán ibi wọn náà rí olè òyìnbó náà títí títí òbí rí sẹ́yìn náà sàwàlẹ́lẹ́ irọ́ lásán tẹ́lẹ̀ mi máa ń sọ òyìnbó wà láì lélẹ̀ máa mi níbi tí àwọn gírámà ní agbára dé gbogbo ètò òyìnbó tí wọ́n ti sọ di èdè sẹ́ńtúrì kejìlá tó ń bá ń ha tí ń bá ń ha tí ń bá ń ha ẹ̀yin kọ́ ọmọ wò pé ah orí rẹ̀ ni wọ́n kó gbogbo dísẹ́nárì sí àbá kò fi rí sẹ́ wọ́n lọ àìkò fi rí sẹ́ ọlọ so ẹ ti láwọn èèyàn tó ń rọra kí wọ́n pẹ́pẹ́pẹ́ máa ṣáà sọ ìgbésí ayé wọn tún nítumọ̀ so kò túmọ̀ sí kíkọ́ ọmọ lọ́lé ìwé òtò pẹ́ lómi olódo ni òun fẹ́ẹ́lì yọ àgbé ya mí ní sẹ́kọ́ọ̀tù mọ́ wọ́n ti ah máa lọ máa gbìyànjú afẹ́kọ̀ọ́ gba distinction first class bọ̀tí táà ń sọ ni pé má gbé nǹkan tayọ àyè rẹ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ti gbé wéyìn kọjá àyè rẹ̀ wọ́n sọ nǹkan di màláìkà tó kọ yẹ gbogbo tí a bá ti gbé tayọ àyè rẹ̀ yìí máa ń padà dópósìtì bàbá wa kọ tá àfi oúnjẹ ó yẹ ká gba bòmí àbí ó yẹ ká gba bòmí ó yẹ ká gba bòmí kò sí mùsùlùmí abẹ so tẹ́lẹ̀ ìbá ti yé wa ó yẹ ká rí i pé ìmọ̀ kan wà tó fi wúlò fún wa láyé ó tún wúlò lẹ́yìn ikú wa eye bá wọn ọmọ yín jà tọmọ lọ lé kí ó ẹlẹ́rán ma yunifásitì kí lọ́ lọ lé kí ó ọ̀pọ̀lọpọ̀ bàbá la mà ní ìtọ́bọ̀ ma jà lórí ẹ̀ tẹ́lẹ̀ kí ó la rán ni àbí skul tó bá tọ́ra mi ní sanwó skul ẹ̀ má ọ̀wọ́ jàlámí àwálé ìyẹn ni pé tí máa ń bọ̀ wá ní kó fi ṣòkòtò gẹ̀zẹ́tì ni kó máa rí pàǹtì rẹ̀ ni kò yẹ́s the boy the bad boy abẹ́rẹ́ rí kan pé kọ́ ọmọ tó kọ́ sẹ́yìn pé the bad guy torí tọ́lọ́ ọmọ dáadé ọmọ dáadáa bá sínú wá ń dùn ó wá pé the bad guy wọ́n ń kọjá ládùúgbò àwọn pé the bad guy kò yẹ́s yẹ́s yẹ́s irú eléyìí ni wọ́n tún máa bàbá burúkú àbíkọ́ máa wọ́n bẹ́ẹ̀ ọmọ abọ wálé pẹ̀lú lẹ́gì lẹ́gì ti yọ́rọ́yọ́rọ́ fa gbogbo òdìrẹ́ wa wà ń ta pé ah bẹ́ẹ̀ ni àwọn ọmọdé abínú sin àwọn lajújú àwọn ẹ̀yà wọn lọ ẹ́ wọ́n lajújú ya rẹ̀ lọ́nu tí ń sì dì í lẹ̀ ń wò wù àwùjọ bíi lẹ́ tó ẹ̀dá àwọn ọmọ yẹn ó tún kwẹ́sìn yẹn kọ́lé ayé kó tún kwẹ́sìn nítorí pé tába sílé ayé tán àlùkìyàmà tó ń bẹ̀ ọ́ ìmàdí máa sẹ́kù ẹ̀fi kọ́ àwọn ọmọ rẹ̀ ìdí ìrìn tó fi jẹ́ gbogbo mọ́sálásí ìdánilẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa wà ó ti lẹ́yìn àṣùbà ẹ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ yẹn kó wọn máa gbọ́rọ̀ lọ torí líle burúkú lọ́kàn máa le àyàfi tí máa ń gbọ́rọ̀ lọ lọ́kàn máa ń rọ̀ lọ́kàn máa ń rọ̀ ẹni tí máa gbọ́rọ̀ lọ ni máa láàmú ẹni tí máa gbọ́rọ̀ lọ ni máa fẹ́ dáadáa fọ́ ọmọlàkejì rẹ̀ ẹni tí máa gbọ́rọ̀ lọ ni máa ronú pé kú bẹ́ẹ̀ tó gbogbo eléyìí báyìí kò sí nùwé kí náà fẹ́ẹ́ fi ṣe nùwé sẹ́wọ̀n pé fọ́múlà fọ́múlà náà ẹ̀hẹ́n tó lọ́dọ̀ tiwa wọ́n mọ̀ sọ fún ọkọ ọlọ́run sọ ànábì sọ ọlọ́run sọ ànábì sọ wàhálà bí èèyàn bá burú jù bẹ́ẹ̀ lọ èèyàn ò rí tọ́kì èèyàn rọ̀ èèyàn ò rí tọ́kì èèyàn rọ̀ tó eléyìí jẹba kéde kókó ọkọ mọ tó wà máa mú kó kẹ mú wá lè kí o ẹgbàdá ni kẹ kọ máa lè kí o lórúkọ àwọn máa mú kó tẹ̀ ń kó o ń gbà mí ìgbà tó bá ti hàn ni wọ́n lé ni o màmá kan yín afọ ọmọ òun fẹ́ mu ẹ òun rò pé tó bá darapọ̀ mọ́ yín kí n tó darapọ̀ àwọn èsì jẹ̀mọ́ àti darapọ̀ mọ́ kọ́ wa wọlé tó bá wọlé kí ó kí darapọ̀ nígbà tí èsì lùbọ̀ tó darapọ̀ mọ́ <laughs> ìgbà tí ẹ yẹn gbogbo ẹ àwọn o ẹ wọn máa wá ṣe ilé kí onígbà tó ṣe pé a ní epo kìkátà àbí sèyàn rọ àwọn òní ọmọ tó bá da kò ní mú wá lè kí o ọmọ tó bá brilliant school ni o àmọ́ tó bá ti ya akúrẹ̀tẹ̀ tó fẹ́ yá yàkúyà ọ̀rẹ́ lọ kí o àbí òye wa ẹ̀ kí o náà kúkú burú kó tó má burú nígbà tó máa wà tútù torí rẹ̀ ti ṣáà kò ní mú wá o tó bá ti wá di gbígbẹ tí ò sí lọ́mọ́ gbà náà wọ́n máa mú bọ̀ wá lè kí o àfẹ́rù eléyìí akramakumullah tẹ́lẹ̀ ìbáyé wa kí ìmà tí máa ṣẹ́kù gbogbo mọ́sálásí káwọn ṣe dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn láàárọ̀ sẹ́ẹ̀rí látara dánilẹ́kọ̀ọ́ ẹlòmíì ọlọ́run lè ṣe lólúmọ̀ níwọ̀n bàjẹ́ àwọn bàbá bàbá tẹ̀lé o ọpọlọ ẹlòmíì ti ṣá sẹ́ẹ̀rí gbogbo tí gbọ̀n yọ̀ọ̀mọ̀ tẹ̀lé ẹ̀jọ̀ ni wọ́n náà bá ti dáàrin àwọn àgbàlagbẹ̀gbẹ̀ rẹ̀ náà máa dá lẹ́nu wọ́n mà ní báyìí wọ́n mà sọ báyìí wọ́n mà ní báyìí wọ́n mà sọ báyìí ó wá lè jẹ́ pé ní ti ń sọ̀n lọ́lọ́wọ́n bó fi sàánú tiẹ̀ náà lẹ́yìn ikú rẹ̀ torí ẹlòmíì náà tún gbọ́ làwọn náà sọ ọ̀rẹ́ wa lágbájá bí ìsì máa sọ báyìí máa sọ báyìí náà bọ́ sábẹ́ pé ilmin yóò ń tẹ́fà ọ̀bẹ. irú ẹ̀ ló ní sallallahu àwọn olùkọ́ kan wà ń so kálukú lágàdì ẹ magrese ṣáì magrese ṣáì ó tún wà láàrin gbóhóró eh, kátó sí asùn ó tún wà lẹ́yìn asùn kátó sí magrese wọn ò ní sí wọ kátó sí ó sì tún wà lẹ́yìn ṣáì títí dìgbà kan tẹwárí àwọn bàbá bàbá kan wá wà àwọn ọ̀kẹ́kọ̀ọ́ kí ó láti pìlẹ̀ àwọn lárúbáwá yẹn ọ̀kẹ́kọ̀ọ́ kí láti pìlẹ̀ so mo lọ bá business làwọn náà bá ká bóyá owó bóyá sí oṣù bóyá kíní àmọ́ wọ́n ti wá mú un ní ìbáàdà tó bá ti di pé sọ̀láàtì lùmọ́kùnrin tó mọ́sálásí ànábì wọ́n ti lọ sí tó bá ti wá parí sọ̀láàtì yẹn ẹ̀rì tó ń lọ jókòó sọ́dọ̀ àwọn olùmọ̀ kálukú pẹ̀lú ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọ́n á lọ jókòó kọ́dọ̀ ẹlòmíì ti láàyè tí ó ti lọ jókòó síbẹ̀ wọ́n mọ̀ á tẹ́tí gbọ́ gbogbo táwọn olùmọ̀ yẹn bá ń sọ̀rọ̀ tọrọ bá ta wo wọn pọ ó tún máa béèrè pé ńbọ ti kẹ́kọ̀ọ́ subhanallah ìdánilẹ́kọ̀ọ́ tán kàn gbọ gbogbo tí wọ́n gbọ́ wọ́n dì gbàtó jẹ́pẹ́ dè wọn ni wọ́n fi ń kà á fún wọn tọ́mọ́ kàdíìsì fún wọn onóòtú nàárẹ̀ tiẹ̀ nígbà tí máa ń báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́tí ah, ló kí ló ti bẹ́ẹ̀ náà lọ tọ́mọ́ káyà alukurani fún wọn onóòtú máa sọ. tẹ̀lé ìtumọ̀ sí pé gbogbo àwọn mọ́tíláṣí wa àwọn sẹ́wáǹsì imam ẹ̀ máa ṣe dánilẹ́kọ̀ọ́ kọ́lá kò sí lásùbà nìkan nítorí pé àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ ọlọ́run fún wa lẹ́bùn jura wa lọ ẹlòmíì wà láàbí ó sì máa de gbogbo ẹ̀mí lónà ọba jókòó nbìkan náà ọba máa ti wá gbogbo ńdọ́gbọ̀n lónà òní fìkà pè kan yọ máa wí yọ máa wí yọ máa ẹlòmíì náà tó gbọ́ lẹ́nu tiẹ̀ náà ònà ó tó dé tó irú rẹ̀ kàn tẹ́kù lẹ́yìn ikú rẹ̀ tí wọ́n máa sọ òun náà ti wá bẹ ilmin yọ̀ǹdọ́fà ọ̀bẹ ẹ wá wọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam tó bá yẹ pé tó rọ lọ́ ẹ wo iye commission ti ń bẹ fẹlómìnì kí wá sí pé bóyá ojókòó wọn kọ ní kí ó nìkan fa ó tún dórí pé téèyàn bá kọ tírà tírà tá a wá kọ ó wúlò àwọn èèyàn wá ń kà wọn sáǹfà níbẹ̀ títí láéláé wọn gba commission ẹ wọ àwọn àbá islam ẹlòmíì kọ tírà tó lé lọ́ndrẹ̀d lóríṣiríṣi ọlọ́run ti kọ́ pé kí wọ́n sọnù àwọn èèyàn tó tún gbé jáde àwọn èèyàn ń kà dùn wọn máa sọ fún ọ pé kọ́lẹ̀ ìmáàmù Ibn Kathir Ibn Kathir báwo sáàrí rí sáàrí rí a sì máa dákọ rẹ̀ bígbà tá à ń jọ ń gbé a sì rí pa nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ a máa kọ́lẹ̀ ìmáàmù Qurtubi Qurtubi báwo sáàrí rí ni àárí rí àmọ́ tíra rẹ̀ la rí ẹ̀hẹ́n wọ́n máa sọ fún ọ pé kọ́lẹ̀ Ibn Taymiyyah Ibn Taymiyyah nǹkan ẹ̀ tẹ̀sí bí ń bẹ láàrin jàmáà ẹsẹ̀ fi ń bá wa gbé ni. قال ابن الحاج قال إسماعيل القاضي gbogbo àwọn olùmọ̀ ńláńláńlá tó wọn máa dá fọ wọn bá gbé àárín wọn rí à ẹlòmíì gan jọta bá rí njọ gbé ní àlùkò yàrá gbé ìwọ ni àbọ̀wọ̀ ẹ̀fọ́ ọlọ́kọ̀ bá san ilé san rí ọjọ́ náà láti wáyé. tiẹ̀ sáyé àdúrà mọ́ kálukú tèmi tó mi lẹ́wù bí ẹ bá rálì jẹ́ndà wọ̀ ni lèyàn máa béèrè pé lágbájá náà àbí òye wa wà lónìí kí á ọmọ ọlọ́kùn tó bọ̀ bá ti àlékún àgbéga nínú àlùjẹ́nà lèmọ́nà à ah, sínú àyè ń bẹ́ẹ̀ nu fi jẹ́ ni wọ́n ní funfun ni wọ́n ní wọ́n sanra wọ́n

àwọn bàbá dáa tó ẹgbẹ́ bàbá pàdé lọ́nà kan àlè mọ̀ wọ́n pa wọn ni àmọ́ mọ̀ tí wọ́n ti kalẹ̀ lọ. torí àwọn ẹni tó ọba fẹ́ kí ìrántí rẹ kọ́ parí láéláé alẹ́ ìkẹbìlẹ́rì ìmọ̀ni kọ̀ọ̀kọ́. ẹ dákun torí tọ́ lọ ẹ wo àwọn èèyàn yìí ẹlòmíì ti kú ní ìsìnkè sọ̀rọ̀ seven hundred years. àwa ti sọ̀rọ̀ wọn lónìí wọ́n sì máa sọ́ dídọ́gbẹ́ndàlùkìyàmù torí pé níta ṣe kalẹ̀ ni ó ju agbára pé ẹ̀pẹ́ lẹ́yìn òsì kí wọ́n á nǹkan mi ní national theatre ìgànmú Lagos tí wọ́n kọ́ gẹ́gẹ́ bíi fìlà sọ́jà ẹ̀ṣẹ̀ fà é sẹ́yìn wá ta ni wọ́n gbé kọ́ngílà rẹ̀ fún sẹ́yìn wá gbé kíni kí la fẹ́ fi àkàrà wọn la kí la fẹ́ fi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ aha ìwà wo àwọn ẹ̀ṣẹ̀ tíra kalẹ̀ gbogbo èèyàn máa rántí wọn allah akọ̀yẹ àwa náà fúnra ara wa kí láàrin ti náà ẹja wà nù tíráì ẹja wà nù tíráì ẹ rí i pé àwọn ẹrú ọlọ́ọ̀ni àìmọye èèyàn ló nínú nàìjíríà ti wà yìí ọlọ́ọ̀lọ́mọ èèyàn tó kú lónìí àìmọye èèyàn ló ń kú ẹlòmíì lápò ilé wọn gan ẹjọ́ mẹ́wàá wọn ti gbàgbé ẹ̀ gbogbo àtẹjọ fídíò àti pé àwọn tuntun gbèsè ọjọ́ àwọn tuntun gbogbo fídíò òfò àtijọ́ kẹta àtijọ́ kẹta àtọgbójì ọjọ́ àtọlọ́dún kan àtijọ́ tó kúkú gbogbo ẹ̀ fídíò ayé náà ni ẹ wá wọ àwọn èèyàn kan àwọn ìmọ̀ ni wọ́n kọ́ wọ́n kú àyè rántí wọn wọ́n wọn nínú Nàìjíríà wà yìí àìmọye olówó tó ti kú tó ti gbàgbé ẹ̀ àìmọye ọlọ́lá tó ti kú tó wọn rántí ẹ̀ mọ́ àwọn ẹni tó wá kọ́ mọ̀ tí wọ́n kú wọ́n máa rántí wọn láéláé kéde pé kí wọ́n péjọ máa ṣe bídíà o ọ̀rọ̀ ọmọ àwọn tí wọ́n kọ́ ni wọ́n fi máa rántí wọn láéláé ẹ sì gbogbo ẹni tó bá ti narí tẹ pé a ọlọ́kọ̀ forí jìn lágbájá ọ sọ báyìí subhanallah tó ìwé ni wọn náà fẹ́ fúnra rẹ̀ owó ni wọ́n náà fẹ́ fún wa torí pé kìí ṣe pé tá a bá ti tẹ̀mí tán tán náà nù ìbá wa náà ní ìsìn àwa tí àwa ni wọ́n ní tí wọ́n bá fẹ́ mọ bóòlù àwọn èèyàn máa ṣe tí wọ́n náà bá kú wo bí wọ́n náà ṣe ń ṣe ní ìsìn tí báwọn kan ti kú sáájú tiẹ̀ náà ní bóòlù àwa náà ṣe ní ìsìn bẹ́ẹ̀ wọ́n mọ̀ ayé ò ní yí padà torí pé wọ́n lọ àmọ́ bí wọ́n náà ṣe ń ṣe náà làwọn ẹni tó bá ṣẹ́kù lẹ́yìn tiẹ̀ náà torí ẹ̀ kí lẹ fílẹ̀ táwọn èèyàn máa sọ ń parí ṣé màlẹ́ wá ni tẹ kàmẹsìn fún àbẹ kà ọpàtàkì ọpàtàkì púpọ̀ tọ torí di eléyìí ọwọlẹdẹ sọọlẹhìn yẹdùrúwùlà ẹlẹkẹta nínú títún máa sẹkùn ọmọ rere tí máa ń ṣàdúrà fún ọmọ rere tí máa ń ṣàdúrà fún ó túmọ̀ sí pé ìyẹn lè fi máa mẹ́wàá bàtúkọ́jọ́ kan ṣoṣo nu ọlọ́jọ́ ọmọ rere. òun lẹni tó ti pé tó bá ṣàdúrà fún yọ lọba. ha ọlọ́dà kò sàwọn ọmọ wa tí wá ti tẹ́ gbogbo àwọn ọmọ wa jẹ́ kó sọ ọmọ rẹ̀ eléyìí tó túmọ̀ sí pé wọ́n ṣàdúrà fún ọgán kọ́ kò sínú tí ọ̀sẹ̀ kù ẹ̀hìn torí pé wọ́n sọ pé wọ́n wọlé ní sọ́ọ̀lì ẹ̀hìn eléyìí nàátún àti ni ó ti di nǹkan kì í ṣe gbogbo ọmọ ọmọ ń gbọ́dọ̀ jọ màrí kí á <coughs> kíni tó yẹn dé yẹn rí kọ́mọ tẹ̀lé tọ́lọ́ kọ́mọ tẹ̀lé tà nàbì ni sallallahu alaihi wasallam ọ̀tọ̀ ọlọ́run tà nàbì ẹ̀ wá lọ́ máa rí ni ọmọ abútírì ọmọ abútírì torí ẹ̀ wọ́n tó ń tírínì ọmọ rẹ kọ́ yà pálí wọ́n tó ń tírínì ọmọ rẹ kọ́ yà yàkuyà wọ́n tó ń torí rẹ kó àti dànù ẹ̀yin ọmọ bídíà tẹ̀lé ìyẹ́gbẹ́ bàbá yín padà ẹ̀yin tẹ́lẹ̀ ń ṣe ogójì ọjọ́ tẹ̀sí jọ kẹta tẹ̀sí jọ kejì ẹ̀kọ́ àti sọ máa rí máa rí òní dáhùn ká ń sùn ni á bó ti ṣe ọmọ wa wa. ọmọ rere ní ọbẹ lọ tọlọ wọn gbà lórí àwọn lẹ́kìn kìí ṣe gbogbo òbí òbí náà gbọ́dọ̀ ti foundation dáadáa kalẹ̀ fúnra rẹ̀ nítorí òbí tó náà jọ tọ́ lọ́wọ́ tá à nẹ́bì à ọmọ rere bá ṣàdúrà fọ́daràn kò ní lọ bá abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ kò ní lọ bá bàbá tó ṣe pé fàlà sọ dẹ́kọ̀ wàlẹ́ sọ ńlá wàlẹ́ kìí kẹ́tẹ̀bẹ̀ wọ̀tẹ̀wọ́là ọmọ rere wá ń ṣàdúrà fọ́daràn kò ní lọ bá onílọ́ba wọ́n sẹ́rí ẹ̀kọ́ mẹ́ pé ọ̀n ṣàdúrà fẹ́ntì ọ̀yẹ́ tẹ̀lé yìí náà túmọ̀ sí pé kò sí nǹkankan tẹ́nìkan lè rí ṣe fún ẹ lẹ́yìn ikú rẹ tó lè wúlò fún ọ tí wọ́n bá ti sánà kó wúlò fún ọ wọ́n lọ́wọ́ kọ́ sánà tí ó fi wúlò fún ọ lẹ́kọ̀tọ́ náà ni kò kú mùsùlùmí ó sì jẹ́ni títẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam tó o bá débẹ̀ wàá lè gáàdì àwọn ọmọ rẹ náà fún àti súnà ilé ìjọsọ wọn di ọmọ rere ọba yẹn lọ́kàn jẹ́ fáwọn bàbá mi o àwọn bàbá tó ṣe pé wọn ò lérò tó yẹ pé kò yẹ kí irú wọn pọ̀ láwùjọ ọmọ fẹ́ lọ́kọ ọmọ wa mẹ́nìkan wá bàbá yẹn wá sọ pé òun ò ní fi fún torí pé àlùsùn náà ni ọ̀gá àlùkí wọn lè fẹ́ fọmọ fún alul bidia wal furqat ahlul bid'ati wal furqat lẹ́nfẹ́ kọ́fẹ́ ọmọ yẹn. àwọn yẹn tún á bá irú wọn lọ nílùú kan ni o àwọn yẹn tún á bá ọmọkùnrin lọ pípẹ́ yá tó bá wo ẹni mọ́ wọn ò ní kọ́ wọ́n tún kọ́ gbogbo wọn tẹnitẹni tọ̀tẹ̀. àwọn eléyìí ò wọlé ní sọ́ọ́lẹ́hìn yẹ dọ̀rọ̀ wulẹ̀ káti ẹ̀kọ́ fídíò àlẹ́ yìí tọmọ yín bá fọ́n súnà ó súnmọ́ kọmọ yín lòdì onísúnà ó súnmọ́ kọmọ yín lòdì ẹ̀yìn náà sí onísúnà oríire bá di púpọ̀ táwọn akọ́lá di púpọ̀ oríire di púpọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ̀yin wá lẹ̀ fẹ́ bàbá gbèdé súnà lóríire bá sẹ́kù sí ẹ̀ fẹ́ fẹ́ràn pé aburú yìí àwọn èèyàn máa fi ṣèrà ìgbà míì kì í ti fáwọn náà ṣàdédé yàtàn yàtọ̀ onísùnà kan ni wọ́n kórìíra wọ́n bínú rẹ̀ bàjẹ́ so wọ́n wá di ọ̀bẹ nìkan jàfọ ọgún gbogbo lé mú látàrí díẹ̀ súnà kan àwọn ọ̀fẹ́ ìlànà anábì náà bó bá jẹ́ bí àwọn ẹ ọ̀fẹ́ lànà anábì àjọ ọmọ lórí ẹni tó ń bínú sọ̀rọ̀ kó nǹkan lọ́la lè jẹ́ nù ọ̀kọ́ lórí rẹ̀ kọ́dọ̀ ò lè lọ da lọ́nà yín ká àmọ́ kọ́ wá ti torí tiẹ̀ kọ́ wá sọ pọ̀ ọ̀fẹ́ tọ́lọ́ ọ̀fẹ́ tà nàbí orí ibú nìyẹn o orí ibú nìyẹn o tí ì bá ṣe pé ìdí bá mú ọ o sì fẹ́ yọ ọlọ́dẹ orí wọ́n wá ti torí kó ń bínú èèyàn kan pọ̀ o tún tara rẹ̀ bínú tà nàbí Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ láyé àwọn bàbá bàbá ń bá wọn o torí kò yé wọn bẹ́ẹ̀ o pé ok ṣé àwọn ṣe ń ṣe súnà yìí bíi lágbádá bíi tàmẹ̀dù lẹ́ ń bínú ẹ̀fà fáìlì ti ẹ̀yà ẹ̀fà yà fáìlì ṣé fáìlì ànábì wá ṣe fàyè Abe ìmọ̀ ti jẹ́ súnà ni ẹ ṣàlàyé mi ojú ọ̀nà ànábì fẹ́ wọn fẹ́ràn ẹ ẹ pápá ìdí tiẹ̀ ya papa ìdí tiẹ̀ àti ẹ̀dọ̀ fi di. yọ tún lọ wá fáìlì ibi tó ti báyà ọ̀nà ni ọ̀lẹ̀ mo rò pé yé bá ti gba tànábì wọlé ibi tó ti gbàlàyé náà wá sì torí kó ń bínú èèyàn kan irú rẹ̀ ní sìn dọ̀pọ̀lọpọ̀ láàmú wàláì wọ́n mọ òdodo kó dodo ni ṣùgbọ́n kò wù wọ́n láti tẹ̀lé nítorí àwọn èèyàn tí ń pèpè lọ sídìí òdodo àwọn kórìíra wọn ìkórìíra wọn wá mú wọn máa kórìíra ọlọ́ǹgà ó mú wọn tara wọn kórìíra anabi muhammed sallallahu alaihi tí ó sì yẹ kọjá bẹ tí ó sì ti ni o. gbogbo aná láti gbọ́ ọ ọ̀rọ̀ kálukú wa lọ́rùn láti ṣe tọba lágbára ń bẹ o bóyá tààrà tí òní tán ló lè ṣe bóyá ìmà tí ó sì ṣàǹfààní lọ́pọ̀ àwọn bóyá ọmọ rere ló fi sílẹ̀ táyé ṣùgbọ́n tẹ bá kíyèsí lẹ́yìn pé gbàtánà bí sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ ṣe ń sọ̀rọ̀ sàárà tí ọ̀dà ìmà tí wọ́n fi ń sàǹfààní ọmọ rere tẹ́ ẹ fi sílẹ̀ sáyé lẹ́yìn kí tẹ́ ẹ bá ṣàkíyèsí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí sálẹ́ni tó ṣe wọ́n ṣé ẹni tó kúyùn ni àbáwọn èèyàn rẹ̀ lọ́ba dé náà ẹni tó kú ló ti fọwọ́ ara rẹ̀ ṣe wọ́pù kalẹ̀ fúnra rẹ̀ ẹni tó kú ló kọ̀yàn nímà fúnra rẹ̀ ẹni tó kú náà ló bí ma fúnra rẹ̀ ha ọ̀ndà rẹ̀ tí wọ́n lè dọ́gba kó wá jẹ́ ike ǹgbà tí bàbá tiẹ̀ kú ìwọ́n wá bá a ṣe sọ́dá pọ́tí ń jẹ́rìí ẹ̀dín nínú owó tiẹ̀ sẹ́ńkẹ́ tiẹ̀ bàbá rẹ̀ kú ní ìsọ̀wá kọ́ mọ́tíláṣí kalẹ̀ wá ní ti bàbá ni sọ́dà bíi mọ́tíláṣí tí bàbá rẹ̀ kọ́ ẹ̀tọ́rí pé ńgbà tó ń sọ̀rọ̀ tí ọ̀sẹ̀ kù fún wọn nínú sí ọwọ́ rẹ̀. ní ìsìn mọ́sálásí tó máa rẹ kọ́ kéde ọ̀rọ̀ bó tilẹ̀ jẹ́ kọ́ máa rẹ inú tí ọwọ́ rẹ lọ wà ṣùgbọ́n tó kọ́ ara àdágan ló tẹ̀ kọ́ mọ́sálásí ló ní akọ́ mọ́ máa kọ̀dà bí ètò ọ̀gbọ́ bákan náà ìmọ̀ ìwọ́ kọ́yìn kéde kíkẹ́ nìkan kọ́yìn mo rò pé yé wa bákan náà wàá rí i pé ọmọ rere ọmọ tí wọ́n fi nìké sọmọ ọlọ́mọ irú ẹ̀ ni wọ́n sọ pé ẹni tí wọ́n ti fúnra ara o ní ti tọ́ka sí ètò mọ́sálásí náà kọ́ pẹ̀lú owó ẹlòmíì tí èso owó rẹ tó bá kó owó náà wọ́n fi kọ́ kò burú àmọ́ owó ẹlòmíì fi kọ́ lẹ́yìn ikú ẹlòmíì lọkọ gẹ ẹ ń ṣẹlẹ̀ gan o sẹgbẹ àwọn èèyàn kan kan wò sùsù fún àwọn fẹẹ sí ọ láàánú wọn kọ mọtíláṣí kalẹ̀ ló kọ rẹ wọn gbẹ́ kàǹkà kalẹ̀ ló kọ rẹ ẹhẹn so wọn lé léyìí kọ dàbí rẹ o pẹsọ ní sàrà kan sọ tí tí kò gbẹ o eléyìí ẹ ó lè gba aládàá pé wọn fi mọtíláṣí ti sàrà fún àmọ́ kìí ṣe continuous làdà ó dín dín ní ọgbà kódà bí ètò nǹkan tó jẹ́ pé òun ló ṣe ó sì ń kọ́ntínú ilé ìjẹ́bù ti ṣe jẹ́ tọ ọmọ tó bí tọ́ba tó mọ àlè kọ́ sọ́wọ́ rẹ̀ àbẹ́ ọ̀rọ̀ tọ́rọ mọ àlè sọ́mọ rẹ̀ ọmọ àlè sọ́mọ rẹ̀ torí ẹ̀ ò ní ládàkọ̀ kọ́tọ́ fẹ́ gbà ní ládàkọ̀ àmọ́ tọ́ba kóbìnrin ló bí máa zìnà ọmọ rẹ̀ ọmọ bá jọ máa rí tí bá ń ṣàdúrà fún yàn yọ lọ́ọ́ máa bá a bàbá ni ọ̀kan ní. bákan náà a rí i pé ìmọ̀ náà wà ló ti kọ́ yẹn gbèsè bí kò wá kọ́ ní ma ìsáàbì tán fi ṣe yẹn ń wo ọ̀daràn o wọ́n rò pé yé wa àbí kò kọ́ pé bó náà tó máa lomi ẹjọ́ máa là tẹ́lẹ̀wọ́ ìrùkẹ̀rẹ̀ ló ń lò ìràwọ̀ ló ń wò sọ́mà ló ń wò gbogbo eléyìí mọ̀ ọ̀daràn tó ti jẹ baba ńlá yàdé lórí nìyẹn o ọjà bó ti tẹ̀lé ó tó bá wọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك